Hmm. Hmm. Hmm. hmm. hmm bẹ́ẹ̀ mọ̀ pé bínú bá ṣe bẹ́ẹ̀ jógbó tó òun ṣe bẹ́ẹ̀ jọ́dọ̀ tómi jẹ́ ṣojú mi gbére tómi jẹ́ ṣojú mi gbèrè fọ́pọ̀ èèyàn tó sọ ayé dà wá lọ. Hmm pẹ̀lẹ́ o mo máa ń lẹ́ òkú tí ń sunkún òkú mo fẹ́ kó o mọ̀ pé bó pẹ́ bóyá ẹni tí à ń rapó sí lọ́wọ́ rẹ̀ ó wàrà dẹni tí wọ́n rapó sí fún. òmọ̀lẹ́ <laughs> akíndanidání akíndìndìrín túbọ̀ tẹra mọ́ túbọ̀ tẹra mọ́ máa tàka máa tàkà èmi ò mọ̀ èmi ò mẹ́ni tó wù kó kú <laughs> ó yẹ̀yẹ́ èmi ò mẹ́ni tó wù kó lọ sọ́run àrèmọ́bọ̀ àgbàlagbà wa ń fi ìrọ́jú lọ ọ̀run àbẹ́ ìráyé ọmọdé ilé ń pé kó kílé kánná wọ́n ní kó bá wọn kí láéláé wọ́n ní kó bá wọn kí láéláé mo bí wọ́n ni ẹ̀ẹ́n ṣé ọ̀run bá dùn ún lọ báwọn ni àbí kú ló dùn ún kú àá ẹ mọ̀ àbẹ́ ẹ mọ̀ tẹ́ ẹ bá wá mọ̀ ẹ jẹ́ ń wí fún yín pójú lẹ́dì ẹ̀ ń rọ́ níjọ́ ọdún kérésì tẹ́ ẹ bá wá mọ̀ ẹ jẹ́ ń wí fún yín pé màálù tòun àgbò tòun ògúnfe abirùngbọ̀n yẹ́wúyẹ́wú wọn kì í gbàdúrà kọ́dún léyà àtọ́dún tó kù dé torí ọmọ ntọ́mọ aráyé ń dá wọn lóró sí ọmọ ntọ́mọ aráyé ń dá wọn lóró sí abẹ́ ìgbọ́ bí àmọ́ ṣá kò sí ṣíṣe bẹ́ẹ̀ ni ò ṣàìṣe bí kú bá ti dé ẹni kú bá ti bá tó bá ti tọ́ sí ni kú mú lọ kò sì sáré kan téèyàn lè ṣe àbẹ́ ẹ̀gbọ́n mi bí èmi wá ń sọ̀rọ̀ ọkú òmí <laughs> wo èmi ń sọ̀rọ̀ ọkú ìwọ ní mú mò ń sọ̀rọ̀ ọkú òórùn mò ń bá òun gójì ká àbẹ́ <laughs> ẹ̀ máa ró ń yẹ̀yẹ́ ẹ máa wo erùpẹ̀ àbẹ́ ẹ̀ máa rí erùpẹ̀ tí ńlọ́lọ́run ò ní jẹ́ <laughs> ẹ mọ̀ gbà mí kẹ́ ẹ ọlọ́run ò ní jẹ́ àwọn tó kù tí wọ́n kú wọ́n ṣe lọ́hùn. lótìtọ́ ẹni tó pé okú ọ̀sí àmọ́ ìjọ tí ọlọ́jọ́ bá dé kódà béèyàn wẹ̀ wo yẹn. Hmm ìjọ náà ní kó mọ̀ ọ́ lọ ìjọ náà ní rèwàlẹ̀ àṣà bẹ́ẹ̀ bá mọ̀ kẹ́ pé ni tí ò ní dọ̀la òní ní òkú bọ́lọ́gbọ́n kan ò ṣe é rí omi ta sí kókó etí aṣọ àbẹ́ẹ̀mọ̀ tọ́wọ́n ọ̀mọ̀ràn ilé ayé ò wá lè ka iye ìpẹ̀ ń bẹ nílẹ̀ bẹ́ẹ̀ gẹ́lẹ́ ńlọ̀rọ̀ kúrì bẹ́ẹ̀ gẹ́lẹ́ ńlọ̀rọ̀ àrèmọ bọ̀ bẹ́ẹ̀ ni torí ikú ti pa lógún lógún lógún lógún lé ikú ti pa lọ́gbọ̀n lọ́gbọ̀n ikú ti pèèyàn àtàtà ikú ti pèèyàn tó gbòógì láwùjọ wọn ti lé nírúgba wọn ò ṣeé kà mọ́ tó bá jẹ́ tówó ni àbá bá Abíọ́lá láyé Abíọ́lá ìbá má kú bẹ́ẹ̀ ni tó bá jẹ́ tagbára ni Murítàlá ìbá sì wà lókè ìpẹ́ gbọ̀ngbọ̀n àmọ́ ṣá ẹni bá létí inú kọ́ mi ẹni bá létí inú kọ́ mi ẹni ikú bá kàn bẹ́ẹ̀ ni ni kó mú lọ. Hmm. tẹ́ ẹ̀ bá mọ̀ kẹ́ ẹ lẹ́mọ̀ ikú má pààyè kan ò sí àfẹni bá fẹ́ máa tanra rẹ̀ jẹ lásán. Hmm. gbogbo ẹni tí ń bá ń tẹ́tí gbọ́ mi láàkó yìí ẹjẹ́ á lọ mọ̀ pé èjì ni kú ẹni ó bá ti bá ni kú pa màkànmàkàn báyìí sì lóye rẹ̀ tó bá kan aráàwọ̀ lónìí ẹ bá ń sọ fún gbogbo èèyàn pé yóò padà wá kanra ẹ̀dẹ̀ bódọ̀la. Hmm. Hmm. hmm. ẹ wàá rí kú tí mò ń ròyìn yìí tí mò ń mí kanlẹ̀ lọ́tún lọ́sì kò mọ ọmọdé bẹ́ẹ̀ ni ọmọ àgbà ikú mẹ́nìkan àìpa bí ikú bá pọ́ ọmọdé ilé apá bó bá tọ́ bí ikú bá bá á sì mú rọrùn àbẹ́yẹ̀ ráyé bí. Hmm. Hmm èmi ò wá yà yín ọbẹ̀ nìkan kan lẹ́rù bó ti wulẹ̀ ọmọ wọn ò sì wá bí wọ́n dá yàyà àyàn àmọ́ nǹkan kan mo fẹ́ ká máa rántí nǹkan kan mo fẹ́ ká máa jẹ lẹ́nu wúyẹ́wúyẹ́ ká fi sọ́rọ́ owó òsì ká má bàa gbàgbé ńlọ ọjọ́ àti sùn ẹ ni ìjọ tí náà dùlẹ̀ lẹ́yìn àṣùṣù jẹjọ́ tá a gbà pátápọ̀ ò ní ṣe é gbé oníjọ́ tá a gbẹ́sẹ̀ tẹ́sẹ̀ ò ní í ṣe é gbé ìjọ tó yẹ pé wọ́n á máa yí wa nílé ní ẹ̀dúró náà ìjọ yìí mo fẹ́ ká máa rántí ká dè nítorí pé ó ṣe kókó ṣe pàtàkì. àbẹ́ hmm. mọ̀. pé bẹ́ni bá ti kú ẹni bí ẹni èèyàn bí èèyàn á wá di tí wọ́n ń pè lókùú àbẹ́ mọ̀ pé òkú ń lorúkọ tí àti bàbá kì í sọ ni àmọ́ ṣá ti ń bẹ lẹ́yìn orúkọ gbogbo ẹni tí ò bá sí mọ́ ẹ ráyé wí àbí ta ló fẹ́ pera rẹ̀ lókùú. Hmm lọ́tìtọ́ lódodo ẹni gbogbo kọ́ lọ̀rọ̀ mi gbọ́ ẹni gbogbo kọ́ lọ̀rọ̀ mi ń bá wí àmọ́ ṣá ẹni tí bá ti ń bẹ lókè ẹ̀pẹ̀ gbogbo ẹni tí bá ti ń mi pátápátá porogodo ń lọ̀rọ̀ yìí kàn. Hmm. ohun tó o gbélé ayé yìí ọkàn mi bẹ́ẹ̀ n ò sì fẹ́ mọ̀ rárá àmọ́ bó bá jẹ́ rere ló mọ̀ ọ́ ṣe mọ́ ọ ṣe lọ bó bá jẹ́ kà ìwọ tẹ̀síwájú ohun gbogbo pátápátá porogodo ló lérè bẹ́ẹ̀ lohun gbogbo ló lẹ́san. Hmm. Hmm. èmi ò wá rẹ́ni tó tajà erùpẹ̀ tí ò wá ní gbowó òkúta bá a bá ṣe mọlé ayé yìí gbé sí ká máa gbé e lọ. ẹ wò ó itọ́ ò ní torí èyí kó tán lẹ́nu ó sọ yìí náà ó kù níkùn.